إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فاعلم بأنه قد تقدم معنا في جمع متعددة الحديث الطويل عن القضاء والقدر وثبت لنا بأن القضاء والقدر يعني ما ثبت به علم الله تعالى وتعلقت به مشيئته وجرى به قلمه في لوح المحفوظ وكون الأشياء تجري على ما قدر الله سبحانه وتعالى وجرى به القلم فعلى دور ذلك بينا بأن للقضاء والقدر أركان أربعة ثم ذلك بعد ذلك أثرنا شبهات يذكرها بعض الناس أو بعض طلبة العلم ففي هذه الجمعة سننظر إلى شبهة أخرى أثارها بعض الناس فقالوا دعاه يغير من القدر شيئا وأن يتنافى القدر مع الانهماك في الدعاء فاعلم عباد الله بأنه قد ورد عن رسول الله صلى الله عليه وسلم فيما أخرجه الحاكم في في في المستدرك على الصحيحين وصححه عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر لا, لا يرد القدر إلا الدعاء ولا يزيد في العمر إلا البر وإن وإن الرجل لا يحرم الرزق بذنب يصيبه وروي وروى الإمام أحمد وابن ماجه من حديث ثوبان لا يرد القدر إلا الدعاء ولا يزيد في العمر إلا البر فمعنى هذا أن العرب يطلقون على يطلقون على القدر القدر الذي هو متضمن لمصيبة فلذلك جاء على لسان النبي صلى الله عليه وسلم بأن هذه المصيبة لا يردها إلى الدعاء ولكن في نهاية المطاف أن الله سبحانه وتعالى علم بدعاء الأب وعلم بأنه سيرد ما ما ألم به من المصائب بهذا الدعاء إذا فنزول المصيبة من فنزول المصيبة من القدر وكذلك دعاء العبد من القدر فقد حث الله سبحانه وتعالى على الدعاء في غير آية من القرآن فقال سبحانه وقال ربكم وقال ربكم ادعوني استجب لكم adúgbò fi ọ̀dọ̀ Ọlọ́run ọlọba tí ọpẹ́ tọ́sí atọrọ ìfẹ́ ìjẹfọ anabiwa Muhammad sallallahu alaihi wasallam àgbà yìí kò sí ẹnìkan tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi Ọlọ́run lóun nìkan ṣoṣo àti pé anabiwa Muhammad sallallahu alaihi wasallam òjútẹ rẹ̀ ni ẹ̀yin ẹrú ni Ọlọ́run. lé àwọn ajímọ̀ kan tó ti kọjá tí èsì ẹyọ kan mọ́ asọ̀rọ̀ sọ́kọ̀ lórí ọ̀rọ̀ kádàrá a yìí pé ọ̀rọ̀ tó sẹ́kù lórí ẹ̀ tá a máa bá lọ nínú àwọn bọ̀ ibi tá a ti mú ọ̀rọ̀ sọ náà ni pé kádàrá ni tó kó orígun mẹ́rin sínú àkọ́kọ́ òun náà ní ìmọ̀ ọlọ́run tó gbogbo nǹkan ní ń jẹ́ kádàrá nìyẹn tí gbogbo nǹkan. àwọn tí ó ṣẹlẹ̀ láti gbà tí ayé ti bẹ̀rẹ̀ bí òpin ìfẹ́ ọlọ́run èrò ọlọ́run ó ti rò pọ̀ mọ́ pé mo fẹ́ sí nǹkan báyìí tó ṣẹlẹ̀ orígun kejì nìyẹn orígun kẹta òun náà ipe kọ́ máa kọ àwọn nǹkan yìí kalẹ̀ sínú sáǹpé ní al-lawhil mahfuz wà láàtọ́ wà ní abẹ́ ìtọ́lọ́dọ̀ ọlọ́run orígun ẹlẹ́ẹ̀kẹrin tí túmọ̀ sí pé yẹn ní ìgbàgbọ́ sí kádàrá òun náà ní wípé kí àwọn nǹkan tí ó wà ní àkọọ́lẹ̀ yìí kó sì máa ṣẹlẹ̀ ní ìbámu sí bó ṣe wà ní àkọsílẹ̀ ní tí ò sí ní àkọsílẹ̀ kò ní ṣẹlẹ̀ láéláé èyí tó wà ní àkọsílẹ̀ òfin kankan tí ò ní ṣẹlẹ̀ nínú ẹ̀ ìdí ń jẹ́ kádàrá nìyẹn nígbà tí orígun mẹ́rẹ̀ẹ̀rin bá pé lọ́dọ̀ ẹrú fi ọlọ́run iná ẹ̀ ní ògùnmọ̀ fún onígbàgbọ́ sí kádàrá tí ọba ti yẹ ìgbàgbọ́ rẹ̀ náà ti yẹ nù kádàrá nìyẹn kádàrá náà ni èyí tó ti sáájú nínú mọ̀ ọlọ́run nípa tí ọmọ ọbẹ̀ lọ láíláí tí èrò rẹ̀ sì rò pọ̀ mọ́ pé òun fara nǹkan yọ gègé ìkọ̀wé láti ẹni pé kí ó ṣe àkọọ́lẹ̀ sínú lọ́ọ̀fẹ̀ màkúù káwọn nǹkan wọ̀nyí kó sì máa tẹ̀lé ní ìbámu sí bí ọlọ́ọ̀bá ti kọ́ wọn kalẹ̀ lẹ́yìn bá ti a sọ̀rọ̀ sọ́kọ̀ lórí ilé ìjà mú ẹ̀rú wá nínú Qur'an àti inú hadith anabi wa sallallahu alayhi wa sallam àní àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa àwọn ìwúdí kan nípa ọ̀rọ̀ kádàrá àti sọ àwọn kan síwájú nínú ìta ayẹ̀wò nínú kúta eléyìí ó náà ní ọ̀rọ̀ àwọn èèyàn kan tí wọ́n sọ yìí pé ǹjẹ́ àdúrà máa ń yí kádàrá padà àbí kì í yí kádàrá padà lábẹ́ eléyìí wọ́n ó sọ yìí ṣé ọ̀tá kura wọn ìwo kókó tí ti dé títa àdúrà tó ti bó ti ò ní ọ̀rọ̀ lẹ́nu eléyìí ó dàbí pé ìsìláàmù ọ̀tá fún ká máa ṣàdúà kódà ọlọ́run ti wá lójú òyìn lórí àdúà títe àdúà títe ó sì jẹ́ ẹni tó ṣe pàtàkì tí ìsìláàmù mú wá tó sì ń tọ́ka lórí pé anígbàgbọ́ pa ọlọ́run anígbàgbọ́ pa òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run pé. وقال ربكم ادعوني استجب لكم ọlọ́run bá yín sọ wípé ẹ máa pè mí ọlọ́run ní ti máa dá yín lóhùn tẹ bá ti ń pè mí tí ọba ní dáhùn yóò sọ fún wa ó sọ fún wa wípé ká máa pè òun òun ó sì máa dáhùn pẹ̀lú májẹ̀mú àdúrà téèyàn bá ti pé dáadáa nípa akónígbàgbọ́ pé ọlọ́run bá yín máa jẹ́ sí àdúrà. ó sì pe ọlọ́run ló lè kan ṣoṣo tí ò pé nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run bá máa jẹ́ rẹ̀ yọ́ máa dá yọ́ máa fira ẹ̀ hàn yín ọlọ́run ọba òun tó nínú tá a fi ọba anabi yunus alayhi salatu wa nígbà tí ẹja gbé mi kò sí ti ìṣe àdúrà ìrawọ́ àṣẹlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́n tó kó tiẹ̀ jẹun tó lọ fọ́ ọjà yìí bá ti ra rẹ̀ hàn tó wù ọlọ́run bá òun tó ń bẹ ní nǹkẹ́ ìmọ̀ ni kẹjọ gbìyànjú hanu fún sí oúnjẹ títí ó fún aṣọ salatu wí dá iná wọ́n wá kànàkànà tí wọ́n fi sọ ànábì Ibrahim alẹ́sọ̀rọ̀sọ̀ kára látòkè láti ibi tó jìn nígbà táwọn náà ò lè súnmọ́ náà mọ́ wọ́n ju ànábì Ibrahim alẹ́sọ̀rọ̀sọ̀ sínú náà ọlọ́wọ́ bá sọ pé kúnná yá náà rúkú ní wọ́n àdá fa iná ebi tí wọ́n dún yẹn ọgbọ́dọ̀ bí Ibrahim lónìí kó tutù títutù tó tutù kó tó wọn pàpọ̀ jù tí ibrahim yẹn jáde tó dùn náà yẹn. àdúrà náà ni agbára àdúrà náà ni tí ibrahim ti gbọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti dojú sí ọgbà àdúrà rẹ̀. wọn kò ìnira bá tọ́pọ̀ nílùú mọ́kà ó tún fi jáde lọ ọdún ó tún látara bíbẹ lọ́wọ́ látara àdúrà dídé ọlọ́run gbé ànábi wọ sallallahu alaihi wasallam àtàwọn mùsùlùmí ọlọ́run gbé wọn ìgbé wọn lékè wọn láti ìgbà náà ó tó ń bẹ títí dòní ni mùsùlùmí ti ń bẹ yìí ní ìgbàgbọ́ nu yìí ní ìgbàgbọ́ nu ká má fi ẹlòmíì lẹ́yìn òun àti wá sọ fún wa wípé ìdí jẹ́ kádàrá ni pé ìtọ́lọ́ ọba ti nímọ̀ sí síwájú kó tó máa tẹ̀lẹ̀ tó ti yọ̀ ọ̀dà ẹgbẹ́ kọ́ máa tẹ̀lẹ̀ tó ti gbé lákọ́ọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ti táwọn nǹkan yẹn máa tẹ̀lẹ̀ ní ìbámu gbọ́dọ̀ fi kọ́ọ́lẹ̀ àjẹpé àdúrà tó ń ṣe ìgbà tó ń ṣe ètò o fún gbígbà ọlọ́run tí wọ́n gbà tí wọ́n mọ̀ gbàdúrà ní gbogbo ẹ̀ lọ́lọ́run ti dúmọ̀ sí ìtumọ̀ kádàrá nìyẹn ìtumọ̀ kádàrá nìyẹn títí àdúrà kò kádàrá kò diwọ́ nígbè yẹn nígbàgbọ́ sí kádàrá fàdúrà sí ọlọ́run ti kádàrá gbogbo nǹkan rárá o ọlọ́run kádàrá nínú okùnfà tọ́lá ọba tí máa ṣe nǹkan iná ẹ̀mí tọ́tọ̀ yìí ló wà fọ́ ọ́lá ọkùnkùn kò mọ̀ dèrú ní àtẹ̀lẹ́gbùlà fọ́ ẹ̀yẹ rúbì ni ẹ máa pè ní ìní ọmọ jẹ́kẹ̀ àjọ àrí ìdìrúwà àwọn ìdìrú rahman àyíjẹ́mà tẹ́lẹ̀rú padàbọ̀dà àtúnà olùtọ́sùnà ẹ máa fi ọlọ́run ṣe yá Allah ẹ máa fi ọlọ́run ṣe yá rahman èyí yóò wù ẹ ṣe ṣe èyí yóò wù ẹ ṣe ní ọkọ̀ ọlọ́run anabi wa sallallahu alayhi wa sallam ní ọ̀nà hadithi rẹ̀ sọ pé adu'ahu mukhul ibada ìmọ̀ abẹ́lọ́ ìmọ̀ àtàdúrà ó náà ní kókó pé èèyàn ń ọlọ́run pé èèyàn jura rẹ̀ lè fún ọlọ́run ẹ̀ńtì kò sí ọlọ́run kò lè pe ọlọ́run kí lọ́ fẹ́ẹ́ pèsè tí ò ní gbàgbọ́ ṣùgbọ́n ẹ̀ńtì ń ṣe lọ́run náà ní ọmọ sí ọlọ́run ọba ó sì lágbára lórí gbogbo nǹkan kọ́lọ̀ nǹkan máa gbàdúrà wa ká tó kó omi lè àwọn èèyàn kan máa ń sọ ibi àdìsí wà nínú mùsùlùmí hàtù àtàwọn kúkúrú súnmọ́nù míì náà ibi òjijì ọlọ́run sọ̀rọ̀ náà àdìsí sọ̀rọ̀ fẹ́ fi láàyè òdòdó kọ́dára sí ilẹ̀ ìdùá kò sí ní tó lè dá kádàrá padà ju àdúrà lọ. wàlá yazidu fil umri illa al-birr kò sí tó lè ṣe àlékún nínú ìtẹ̀mí jíjẹ́ ní èèyàn ogún tọ́lá ẹ̀gbẹ́ ní ọmọ ti dáadáa sọ́ọ̀tún sósì wà inna ar-rajula la yuhramu bi dhanbi yusibu ẹlòmíì ọlọ́run hàn án nàkú láti yá ní ibi kan nítorí ẹ̀ṣẹ̀ tọ́dá nítorí ẹ̀ṣẹ̀ tọ́dá tọba ti ń kọ́ tún nǹkan tó ń lé tó ń wá. tó tètè rí kún kó ti fà á tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá máa máa máa hàn náà nǹkan ní tó yẹ ẹsẹ̀ fi yàn dáa ṣùgbọ́n lọ́run tó ti fàá ní o kí ìlú lè bá tó wà dá ẹ̀ńtọ́ náà rẹ̀ ṣe yóò yóò tún àwọn èèyàn kan sọ yìí fún ọ́n tuntun pé kò sí tí ó lè yí kádàrá padà ju àdúrà lọ kò bá a mú nínú èdè lágbáwá àlùkọ́dà wọn á máa sí mùsíbà nígbà tí mùsíbà tó bá síyàn á lọ bá a rọ̀ á kì í ọlọ́ọ̀nì kádàrá ọlọ́ọ̀nì èyí ò dùn mọ́ mi máa yàn nù lọ́pọ̀lọpọ̀ bọ̀ wọ́n máa fi kádà àwọn onímọ̀ gẹ́gẹ́ bíi tí àfa àwọn àhọ́wábí sọ́sọ́ nínú tó fásọ̀rọ̀ àhọ́wábí ó ní àlùbárà kó nínú tó fásọ̀rọ̀ àhọ́wábí ó ní tùmọ̀ rẹ̀ ó ní àdìgbé láàyè àwọn gbèlémà fá ibi ilẹ̀ dùá kò sí tó mú mùsùlùmí bá kú tó dàbí àdúrà ó ní tùmọ̀ rẹ̀ yẹn. ha gbọ́dọ̀ fi lẹ́bi pé bàbá ta bá wá sàdúrà kankan kádàrá wà á ntọ́nà ọba ò mọ̀ sí tẹ́lẹ̀ bí ọ̀sà kọ́ọ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ yọ́ sì wà á kọ́ yọ́ sì wà sí tọ́jọ́. ọlọ́run tó gbogbo nǹkan pátápátá anabi wa sọlọ kan àtìlámù pàṣẹ ìkọ̀wé ti kọ́ ọlọ́run ìwé tí a ti kọ́ tí ó ti gbẹ ó ti gbẹ kò sí yí padà bọ̀ nínú ọ̀nà tí yẹn a sọ̀rọ̀ nìyẹn tó kò sí àtúnṣe má ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni máa fún ni máa látúrò èsì ọlọ́run ọlọ́ọ̀ba kò sí mi ọ̀rọ̀ tiẹ̀ kò sí túmọ̀ sí pé ìdígbàgbọ́ ní kádàrà kadara kó kéèyàn máa ṣàdúrà èèyàn máa ti lẹ́nu kádàrà tiẹ̀ yóò máa ṣàdúrà tọ́ náà bólú òṣìṣẹ́ ọlọ́sàlọ́lá àyẹ̀sálà tó ń sọ pé kò tó lè dá kádàrà padà ìtura ẹni tó tó lè dá mùsùlùmí padà ẹ̀jẹ̀ ti dé. lẹ́yìn eléyìí káwọ̀ yìí sí ẹlẹ́ẹ̀kejì ní kò náà lè gbé aliyah jésù dùcá àdìsáàtì bìtú lè lọ́mọ. sọ́lẹ́tọ̀ ká máa kàdó ẹ̀mí gígùn kẹ́yìndé tá a sì ti kò àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ òun náà nínú tí ń bu tó ti iná ẹni kẹ́mi ìlú ayé yìí ṣùgbọ́n kó lórí ìtẹ̀lé tọ́lọ́ kó lórí ìtẹ̀lé tọ́lọ́ nínú nǹkan dáa ni títí máa wú yàn ìtì máa wú yàn tó dáa títí bá tẹ̀lé àmú kò sí ìwọ́bi kákàjọ rẹ̀ ẹni ní kò sí ìwọ́bi tá a bá wá ń ọlọ́run ti mọ ibi tó wọ́n gbà á sí yọ gbà á sórí bí adé ń tọrọ yọọ gbà á lórí pé kálíbáríkà ọ̀pọ̀ nínú tẹ̀lé rẹ ni àìmọye àbá tó ti kú káàdì tó ń sọ̀rọ̀ wọn títí dòní ara mi ẹ̀mí gbogbo náà kórìpa èèyàn sẹ́kù lẹ̀ kọ́mọ́ parun kó ní nǹkan rẹ tó gbé dé táwọn èèyàn kò tẹ́ wọ́n mi ká tọrọ ẹ̀mí gbogbo fún ẹnì kejì àti ká tọrọ ẹ̀ fúnra wa ọlọ́run ló wá mọ ibi tí ó gbà á kọ̀tàkó rárá. ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ yìí oní àti nínú àwọn onímọ̀ Imam Ahmed ó rẹ̀ nù yóò ti dúkò lọ́dún òkú ìyá rẹ̀ jẹ kọ́tọ́kọ́ ara mọ̀ ni o kò sọ pé haram ọmọ mi kì í ti haram ṣùgbọ́n kó ìyá rẹ̀ kí ló wáá dé tóbi kó ìyá rẹ̀ o náà ní nítorí hadith tó wá látọ̀dọ̀ Ummu Habiba tó ìyàwó ànábì wa sallallahu alaihi wa sallam. ó ní nínú àdúrà rẹ̀ tí wọ́n ti tó ti fi ọlọ́pàá lọ́nà àyè ọ̀gbẹ́là tó ti gbọ́ ó lè lọ ọmọ mi fúgbà pípẹ́ àti ọmọ ìyá mi tó jẹ́ mọ̀háwíyà. òtí ọlọ́pàá lọ́nà àyè ọ̀gbẹ́là wà lọ́sọ̀tún ah, nǹkan ńlá na sọrọ yìí. لآجال مضروبة وآثار موسوعة وأرزاق مقسومة لا يعجل لا يعجل منها شيء قبل أجل ولا يؤخر من أجل بعد أجل فلو سألت الله أن يعافيك من عذاب في النار وعذاب في القبر كان خيرا الله عليه وسلم وفي الله صلى الله عليه وسلم يقول إيوه حبيبه nǹkan ńlá lọmọ bèrè yìí àwọn àsìkò tó èèyàn ó lò láyé ọmọ ti lẹ́nu àlà lọ́dọ̀ Ọlọ́run wọ́n fẹ́ lọ gbádùn òṣìṣẹ́ Ọlọ́run pẹ́ lọ títí àsìkò tó èèyàn ó lò láyé ó ti lọ́dọ̀ ó fi àìsíkì ìjẹ kálukú ìyá mi kú ẹ̀gbọ́n mi kú kò àbí mi rí nǹkan mímu àbí mi mi ṣe nǹkan láyé ó lè jẹ́ pé lẹ́yìn ikú wọn gan-an ni àkọọ́lẹ̀ ọlọ́run pé blẹ́ẹ̀sì ọlọ́run pèsè dé mọ́. òtí ọlọ́run lọ́la àìwọ̀ sọ́lọ̀ bẹ́ẹ̀ gbé kò sí nǹkan tọ́lọ́run lójú ẹ̀ ni kò sí nǹkan tí lọ ìfẹ́ ọ̀bá tí ìtàkìkò ọlọ́run ní ṣe tí ò sí ìtàkìkò lọ́dọ̀ ọlọ́run kò lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àtìgé tó bá ti tàkìkò kò ní lọ́ra rárá òtí ọlọ́run wá sọ pé èyí tó fi ń tẹ̀lé kọ́ wá sọ fọ́lọ́ pé ìgbà yóò ṣe ọba yá sí kọ́nà ọba kọ́sà sọ kúrò nínú ìyá inú náà àti inú ìyá àárẹ̀ olórí fún ọ ètò ìlọ́ọ̀ torí ẹ̀ làwọn bàbá wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n ṣáájú wa ló mọ̀ tí wọ́n ṣáájú wa ló òye tí wọ́n ṣáájú wa ló ẹ̀sìn ní àtúmọ̀ àtọ́ ilé ní gbogbo wa ọlọ́run tó fún aláàbọ̀sán dáadáa ọlọ́run tó fún aláàbọ̀sán dáadáa tí máa ń pọ̀ ní àjọ àwọn ènìyàn ọ̀yà ni ọ̀pẹ ni ní ẹ̀ bá sáfì láti wọ̀sán dáadáa tó kú lórí ẹ̀sìn ọlọ́run à ó ti kọ́ kọ́ wa máa dúró lórí pé òní kún kéke òní kún léwe kọ́ dàgbà kọ́ darúgbó irú àdó àdán báwọn a máa jẹ́ kéèyàn gbàgbé ìṣe rẹ̀ lórí ìfẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá dé kò sí wọ̀ mẹ́. ètò dáadé ni pé ọlọ́run tó fún wa ní àti ọ̀gá dáadáa tó náà ní ká máa sùn nínú àdó à ìgbà yóò fi ọba jẹ́ ọlọ́run tó fún wa láti ọ̀gá dáadáa. ẹlẹ́mi ọ̀fẹ́ ṣàdó àyọ́mọ ti dùgbà ló ń ṣe ẹ̀fẹ̀ pé ìwọ ọlọ́run ọba ti ẹ̀yà bí mọ́jọ jẹ́ ní ìsìn ráyè tọ́jú ọmọ mi náà ráyè tọ́jú aya mi náà tí wọ́n lọ tọ́jú wọn ní àbọ̀lọ́ ọlọ́run kan fi ọlọ́run kan fi alẹ́ ọkàn tó wá tọ̀mọ̀ra wa tó kọ́ ọjọ́ òkun fàyè yóò sí lẹ̀ wọ́n sẹ̀ mí ẹlòmíì ọ̀tọ̀jú wọn. وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فهناك شبهة أخرى يثيرها بعض الناس وهي قولهم هل يمكن الفرار من القرار وأن يبغي عن الموت والمصائب أكثر منها فالجواب سهل هين ميسر وهو أنه لا يمكن الفرار من القدم البتة وقد جاءت آيات قرآنية متعددة وأحاديث النبي صلى الله عليه وسلم الكثيرة في ذلك منها قوله تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. أقول لكم الله ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí atọrọ ìfẹ́ àti ìgbẹ́fọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ọ̀bá tó gẹ tó gẹ àtàwọn ará rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀ yóò tó bá jẹ́ ọ̀gbẹ́ Islam tó ti jẹ́ ọ̀gbẹ́ ìdè kọ́lọ́jẹ́ kájọ wà nínú wọn. ẹ̀yin ẹ̀rú ti ọlọ́run nínú irú títí àwọn èèyàn máa ń wú sókè lórí ọ̀rọ̀ kádàrá òun náà ti béèrè wọn tí wọ́n ń sọ pé téèyàn lè sá fún kádàrá tó lè jọ ọ̀jẹ̀ téèyàn lè mórí bọ́ fún ikú lásìkò ẹ̀ bá tó ó ní àjẹ́ ara àbí ó ní ayẹta títí òfin ní ba lásìkò yẹn ìjẹ́ yẹn lè ní àwọn ìtọ́kan lára tí ò ní jẹ́ kéèyàn kú lásìkò kan ìdáhùn ìbéèrè yìí nínú Islam ń tọrọ ọ̀rọ̀ ẹ̀ bá jẹ́ mùsùlùmí ìdáhùn tọrọ ọ̀rọ̀ yẹn náà ní pé kò sí ìtọ́jú gbogbo ìjẹun yẹn nígbà tí kò bá ń tan ẹlòmíì jẹ ní ọmọ sọ yìí pé a ah, ẹ nǹkan bẹ ìṣọ́ra ń bẹ gbogbo ẹ ń bẹ èsì ní nàìjẹ lọ́wọ́ nígbà ọba bọ́lẹ̀ lẹ̀ fún yọ ọmọ pé àsìkò tọ́lọ̀ lè fi tò nígbà táàkì ọlọ́run bá ti tò yóò ti máa lò ó tò táàkì ọlọ́run bá tó tó ẹ́ bí ìgbà tí ò ti máa bẹ ni bí ẹ jẹ tó kó sí ẹnu mọ́tò ni. lẹ́ẹ̀bà kó fi ha gbogbo tó fi ara gbogbo tó fi hali gbogbo tó fi kọ́ gbogbo tó fi dẹ́kù kò ní tuma àti gbogbo ọba tí ń tẹ̀lé o ọba àyíké kájàrá tọ́lọ́ kì í sí àjò rẹ̀ kan tẹbi tá a bá dá ní àtọ̀ wọ́n dáhùn máa bàtà nínú ìlà náà rọ̀ yìí liyẹ̀kúzàwò ìdè awọ wọ́tẹ̀lẹ̀ ayé. ilé ayé dájọ́ wà ní pápá ni bíi fíldì ni ẹ̀ ń táwọn èèyàn wá sáré. túláàsì ẹgbẹ́rún ọmọ sáré nù fídì kálukú bá múra kíra kíta kútùgbà kútùgbà ẹjọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ sáré. wọ́n ti sọ fún ẹ pé ìtọ́wà ń wájú lẹ́fẹ́ mú o kálukú ti gbọ́dọ̀ mọ́ mú o. ọmọ ìdí mi ọwọ́ àmọ́ òwúrọ̀ àhà ó yẹ kó wò lè débi ìdí ẹrú ìfún òun mọ́. yọba máa gbìyànjú lọ́tún lósì lọ́tún lósì nǹkan ìyá ló ń gbọ́dọ̀ ń gbọ́dọ̀ sájẹ́ tiẹ̀ márèjì ẹgbẹ́ òun ti ṣe àbúrò òun ti ṣe onìkan ló àwọn ti fi dájọ́ yọba ọ̀la yìí lọ́ba àlùkádà tí ọba bínú kádàrá ọlọ́run ìyàwó ìyàwó lọ fẹ́fẹ́ ìwọ́n lu àdìsí àwọn olóbi ilẹ̀. yọ máa lé ọmọ ìbínú pọ̀jù ẹ̀ yọ dàgbà yọ gbẹ́yìn lé ọba àánú kádàrá ọlọ́run tí ọba bínú kádàrá ọlọ́run wọlé ló gbé ìgbà rẹ̀ dé kéde tuntun. àìmọye tó ti tẹ̀lẹ̀ àìmọye ti tẹ̀lẹ̀ lọ́wọ́ àbí ìdúró tẹ̀lẹ̀ kí ẹ kọ́ làwọ̀ kọ́ òbí tàbí géètì nílé pété géètì ohun ìmẹ́lẹ̀ náà rú bá wà fún àgọ́lẹ̀ ọba yọ ọ ọlọ́wọ́ bí ọba ti fún àkọọ́lẹ̀ ọlọ́run ọmọ òwúlọ̀ kọ́tà lè fi àmọ́ ọlọ́run ọgbà pé lè lọ gbà lọ́ba lọ́lọ́ oríṣiríṣi nǹkan tí ọmọ wa wájú ọmọ ẹ̀dẹ́ nìyẹn lórí ẹ̀fẹ̀ tó o fẹ́ kájẹ́ tiẹ̀ òun fẹ́ sùn òun fẹ́ lé bá yọ máa múra lọ́sùn yọ máa múra lóṣù ṣùgbọ́n ikú náà ti lù gọ́ọ̀dì ìpè ibi tí ó sàrí léèrè tó o fi ní máìkì tí ó lé tiẹ̀ bá ẹ tí ò ní bí lé bá ẹ tí ó náwó bá ìgbé ilé kéde ilé jẹ mú o tó fọwọ́ mú ni kó ti dé láti òdo ibi ó ti lù gọ́ọ̀dì. والدهر بالمار لفتاة فإذا ردى لمثل لا أمد يعمره الرجل بين جواز المرء يقدر نحوه ليفوزه بدهر وهو الحج fọtẹ ìdíkù máa ń sọ fún pé mọ̀ ń bọ̀ lọ́la o àbí mọ̀ ń bọ̀ ládùúgbò báyìí ń gbọ́ ọba ju oúnjẹ náà nù. tí ẹ bá jẹ sí màláìka kú yọ kàn máa jago yọ máa yí tọ́bi yọ máa yí onílé bẹ́ẹ̀ dá ọlọ́run sọ̀rọ̀ tọ́ba ti sọ̀rọ̀ fi sọ̀rọ̀ ti là á ká ìmọ̀ kí èyí sọ̀rọ̀ làkà ìmọ̀ ó lè fún èyí ṣe mọ́mìnì mọ́ èso ní sọ̀rọ̀ mọ́ mọ́mìnì náà sì lè ẹ̀ ṣe oúnjẹ lágbàdé ìmọ̀ ọmọ ìsìlámù wàhálà àkúndó níbà kọlọ̀ kọjá kó bá wa lásìkò dáadáa ó sì fún aláàbò kan dáadáa èyí ò lè mórí bọ́ ní nípa ikú o mo ní gbẹ́kúdé mo ní sọ́ra ìfẹ́ ìfẹ́ bọ́bọ́lọ́ ni o bá gbó jìnà sí o ẹni tó fi mú ọjà àìmọye lójú lọ́dọ̀ lọ nígbà tásìkò ọba tí ì tó lẹ́nu àwọn èèyàn máa ń yọ máa ń dún o tásìkò ọlọ́ba ti tó nígbà tí wọn lè fi nẹ̀ẹ́dá sára rẹ̀ ọlọ́ba tó fọ́ alùpùpù pé ibi yòówù tẹ bá rí wà kódà tẹ fi tọ́ga kódà tẹ tí ò tí ì kùtọ́ lọ́n gbé lọ́dọ̀ òun náà ń bọ̀ tí ó wà kúkú tiẹ̀ báwo mẹ́lẹ́ yẹn náà tí wọ́n ti ń kú tí wọ́n bá ti agbọ́ ìfọlọ́ jẹ́ tí ó wúlò fún wa wọ́n ti tẹ̀lé wọ́n láàánú rẹ̀ fọlọ́ fún wa ní àtúbọ̀tán dáadáa ọgbà àdúrà wa kọjá àbùkù wa nípa àlámọ̀ ilé ẹ̀sìn wa nípa àlámọ̀ ilé ayé wa nàìjíríà lórí bó ṣe rí ìtọ́jà ń bẹ̀ kọ́lọ́ di ọmọ gbòòrò èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ́ ń kọ́ bá wa ṣàkóso rẹ̀ ìyẹn tí ń bẹ́ńtà ìkọ́lọ́ ń kọ́ bá wa kókó lẹ̀ kọlọdàkùn kọsàánù wa kọsàánù àwọn àgbàlagbà kọsàánù àwọn méjì kọsàánù àwọn arúgbó kọsàánù àwọn ọ̀dọ́ lọlá àti tóbi ìwọ láàánú rẹ olórí wa tí kó wa jẹ kọlọǹkọmọ gbogbo àwọn tí ẹ fẹ́ kọsádàrú kọsádàrú bomi sùúrù fún wa gbogbo omi tí ìnira wà ní àgbáyé àwọn ọmọ ìyá wa bá kókó mbẹ gbogbo omi tí ogun wà àti bí wọn ti ń dáná jagun àwọn kọlọ̀nkọba àkókò bẹ́ẹ̀ àwọn mùsùlùmí kẹ́ wà lórí ilẹ̀ Palestine kọlọ̀nkọ gbé wọn lórí yẹ̀wù wọlé àtúntò wọlé àná rẹ̀ wọ́pọ̀ lọ́la àtúntò ti kùlù bánà بعد إذ هديتنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله